الله أكبر الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله على إحسانه وشكر على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته mi dúpẹ́ náà mọ́ ò dé pẹ́ jẹ́ kẹ́ dó títò dàgbèdè bló bozemi déjì ọ̀gbẹ́nu dókòrókó dègọ́ edo àgìgò ene godo mi wa doku ne bo kpagbe ne na ɖee dodo mi wo lɛ ɖee islam me mi ni ɖu kosɔ na ayidza esi wenu ɖee lɛ na do mɔ zã do zãgbe ɖagbe do ɖo ta ɖagbe mavɔ mavɔ ɖegbe me fi kaka yi lɔ me ɖo wulɔ dza ekpe dze xe bɔ mi na ɖe kun ne ɖɔ me ɖe ma ti bosi gan wa zɔn dawene afi wɔ mawu ala subhanahu wa ta'ala do azɔ etɔn eklo edagba bɔn alɔkpalɛ bise mɛ de dagbede edemidedzi alɔde mɛ nunyina kan lɛ sɔde edzɛ mɛ nami bodɔ mɛ nenɔ lana tona ma de esu kpɔ ma do kpo do fifa etɔn kpo dagbe dumavɔ etɔn kpo ɖe ma gavɔ gbedegbede ne imɔ me iwɔ natɔ etɔn nukɔtɔ wɔzagun lɛ tɔn me mawo de de me lɛ me dɔnu yi nuyɔe tɔ dawo kpɔ edo nuyɔe nɛ boaze sɛ gbɛlɛtɔ kpo lomɛtɔ kpo kpose do asi nɛ ɖe gbɛkɔna do yi gbɔ ɖe anazi gbɔ de me edɔ nɛ gbɔdɔ ni ɖevi do aliwo etɔ dzi. wẽntog bɩ lɛ kʋ sɔhaba yɛ tɔ lɛ kʋ fifalɔ ne imo yi wendenwe lɛ kɔi godo mede lɛ wɛ tabiina wa tabii tabiin bɔdego bɔdego bɔdego wɛ halɔdo yi kaka bɔajɛ alfa nu yɛ tɔmitɔ dawo dawo dee de ayi dee ji dee yɔ bɔyɛ mɔmidɔmɔdɔ na ɖɔ atse mawo gbeɖotɔ ɖe ɖo gbe etɔ̃ ezese dede o eka zɔ ɖo gbe ŋde le de me mɔmidɔ na nyɔe alifa ɖawo ɖawo imam ɖawo ɖawo ene le yewo wɔ azɔ so kpɔ bo kawo lɛ kɔ imawo gɔ lɔme ne nyɔ ha bo na gɔma ɖɔ ɖɔ baba mi tɔ asheikh almarhum. Kamalidin Al-Adabi Ajiagba Weziza Maotonlene Bẹ̀zá Ìgbárọ̀ Lódàgbéjì Bẹ̀ẹ́ ká sọ gbòwì dàgbé Yèdó àti Bẹ̀ẹ́sẹ́ sísẹ́ dàgbé lọ́mẹ́niyàn náà yé. Bàbá mi tán Al-Marhum Sheikh Adam Abdallah Alalori alori kpọmọ ekwe kò jà kọdún pọ dègbé lọ́nlẹ́bọ̀ ẹ̀wá máa ọ̀zọ́ lẹ̀ ànábì sin afɔdomewɛzi afɔdo azɔyɛtɔ wɛyi sɔwa mɔwɛ baba mi tɔ alimarihum nukpɔn mi tɔ gan mi tɔ mɛye mɔwɔ dɔɔni vɔ mi jigbɔnu mɛ alimarihum sheikh yusuf thani kpɔ ovie tɔ sheikh ahmad sheikh thani fatih sheikh thani gbayɔlɛkɔ yi mɔwɔ gbɔn kpɔ alifa de kpɔ ekpɔ nɔ kpɔ bó wà sọ́ lẹ̀ gàdé ètúnbọ̀ gan lọ́lẹ̀ yéé dìgbè bó dá òun dé èsìnbọ̀ òun lọ́lẹ̀ gbé eyín ṣe lẹ̀ afámitọ́ na kébì yé mẹ́wàá ẹ̀dẹ̀ kpọ́mẹ̀ mọ́mọ́ lẹ́kọ́ pẹ̀lú lẹ́kọ̀ọ́ ìmọ̀ ọ̀gbọ́n lọ́mẹ́ni yín náà yé mọ́dọ̀kọ́lọ́ Sheikh Taofik Abubakar lẹ́kọ́ gbọ́ntọ́mẹ̀ àzọ́dẹ̀ ìwálẹ̀ yewoenyi nuɖeenyi atidawo ɖe ɖo sise dagbe wòzɔ ɖo sise dagbe ɖe gbese azadzi lɛ kpɔmɛ kpɔe kpɔnɔ kpɔ gbɛdo wazɔ lɛ nɔmɛni nyɔ na yi mɔdokplɔ dzawɛ babamitɔ de ayidzedo ɖe ɖo maha de ayidzedo tɔ mawo ne dike ne nɔmɛni nyɔ na mohib din yusuf nɔmɛni nyɔ na mɛ ɖeka yɔ le bi se ye ma ɖugbɔ evɔ evɔ gbɔtso be trɔ gbe lɔ me ye ɖugbɔ ɖukpo bɔ vi etɔ lɛ wa yi alɔkulafa bode godo etɔ dzra ɖo ɖe egbe ye me bi se ɖe esu ɖo mawo ni ke lɔ me ne nyɔ na ye ene godo ɔ alifa mi tɔ docteur mi tɔ ɖe musrif na Sunna TV Yoruba bɔn mawo dɔ nímọ̀ àlùbáríkà sí bonú bó sọmọ àlùbáríkà sí àgbàsámẹ bó tọ́sọ́ bó ẹsọ́ dìgbélé àwòwétọ̀ má ò ní kàn dẹ́ẹ̀dẹ́ dẹ́ẹ̀ má ò búrẹ́ ló gbódó dagbe náà méjì tọ́ ẹ̀ tán kpɔmi mɛ nyi mɛ mixa lɛ di si tɛmɛ lɔtɔ lɛ maawo na di ke bɔfi dagbe ena gbɔgbɔdo na mɛ bisi do azɔ da wa yɛ ɖevi bɔnuɔ lɛ do dze kukpe bo dze dana mɔɛ mi abiɔ na mɛ gbɔfi bɔ ali gbɔfi Mesisi Jaha Alhaj Abdulrazak Sefudin Arikoshe Zakaria Sevi pọ́ bàbá mi tán Alfa Musa Sefudin Zakaria Arikoshe Super. Pọ́ vide tán bàbá lọ sí àgbàsálẹ̀ òbíṣẹ́ àlọ́dọ́ mi tán àlídé tí mi mọ̀ mi tọ́gbọ́n owó mi gbọ̀n bon noa yi nde dzidzɔ de ayi wo gbɛlɔ me bise ɖo tv suna yoruba ema ebe ne ke ne de evu abo gbɛlɔ me bise mawo na do gbe etɔ me bo na sɔ do gbe etɔ de do na tɔ baba de gomi tɔ zɔ mɔnukplɔ yɛ me e, do gbe alfa umeume lɔkpalɔkpa de yi nukɔtɔ mi tɔ bɔ na gbɔnfiɔ le bise de bo le bise no ena tse na mi mi ka mi me ka ye suna tv kpɔtɔ lɛ dagbe ma ọtọ ina tin na mi me ka so ade alogo na le ma ona gba lo na mi me ya so ato dagbe ma ọtọ na tin na mi de we de nu mi de te bo mi na do na mi de le ni zan de yi zan de we no wa islam ka do ti to wa ma o zedeji ki todeji ma ose islam do edo be al adminat al mawasim al khairat wende latin ba ma edo ye ye ze dai bo hawa nafsi juro gbogbo meto na e mi ni blueyo bo to do acho nasise mi ni blueyo ni eni to yedo mi ti mo wea ma odo su de se won wende le ti vovovo mi ma ka na me bise me mi na le me yi gbebo do ma o do po etin do la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam wenu dagbe ene lele ma o ze mi na nabi muto muhammad dɔni dɔna mime de nyi awon rasulile dɔmi ninyɔɛ e. emakaedo minanywe tata mwago mazibu wazo na miniza bonyo afọde mina dede gan lọlẹ mẹdẹ wẹ lọlẹ nù ní ìdàgbé mi tán ní dóṣù pọ ẹnẹ wẹ ní àsíá ìsìlámù tán déédé àga èdè wẹlẹ bí sí mi. dó àgùn tẹmẹtẹmẹ wẹ dọlù wíwá bọ ní ẹka kan sí lọnù dé blomi dé yọ ẹtẹ ẹhẹ wa dàgbé tẹ ẹhẹ wa ẹtẹmẹwẹ ẹdè yé mọrọmọ ndé pẹpẹ bọ dọ nádọ mi jóná blóǹdé bọ ẹ náà yẹ dọ mi tìǹwẹ.

فقد أكدت النصوص القرآن والأحاديث الصحيحة أن أيام العشر ذي الحجة ولياليها أيام شريفة ومفضلة alukur'ani de ìwé gbogbo ẹlọ bi seetan bọ ẹ ma do ko kpɔn kada yi susu de mɛ bo do xlẽ mi gbɔ mi na nyuie dɔ zã de wo yi bɔ zã de wa zã ɖee dze adi ɖe nukɔ na mi migun lɛ no dɔkɔ dɔ azã ɖiɖo emu na do wosi sɔ ena sɛ na doctor abdulrahim shitufani ɖee nɔ ne tame kpɔ dɔ nu ɖee avɔ ɖee dze ke gã wo me die mi ze do na ne do dzatsɔ azã wo ɖe le tin bɔn hadith anabitɔ dɔ su etɔ ema ka ye dɔ tata dɔ minise soda lovome ugandɔ mene yi ndebo wa de azan lɔ lɛmɛ to gbɔnfo na me kpobo ma nyɔ agigo azan lɔ tɔn yi lɛ mene do ndebo wa de gbe lɔ lɛnu bona to gbɔnfo de gbɛtɔ lɛmɛ ene nɔ zɔn bɔ isilamu gbɛtɔ de ege ko ganji bonyɔ gan lɛmɛ de ko etɔn gbe ena gbɔnfo de hɛnu etɔn mɛ ena gbɔnfo de gre tɔkɔ etɔn mɛ ena gbɔnfo de kɔ de eme de ena gbɔnvo de to de eme de ena gbɔnvo de azɔ etɔ me ena gbɔnvo do aza yɛ ne lɛ ema de ke bɔ egbɔ ewu etɔ tata de kpɔdokpɔ me mi do aza wo wo donu atɔ donu atɔ lɔ lɛ bi se wɛka do tɛmɛ etɔ bo do nu de ba yɛ e de de me ema yɛ e dɔ yɛ e dɔ bi hawa nafsi awo lai bɛ abi yeye dɔ ta yi di dɔ edzo minimini bulo yɔ nnn islam ayi gbe n'ayɛ Ema kpekpe ɛma kan dɔ laiba mina bulo yɔ bona da ihu na do maa ma da mina ihu ti da ilale ibada azan wo wo dɔnɔ atɔ ɛma wɔ nami de islam mɛ ese do gbɛlɔ mɛ bise wɛ amɔ mɛ namɔ dzrɔ dze azan dze yi dɔ mɛ de sise islam mɛ boyi ma wɔ do do ko dze yi namɔ titan wɔyi azan wo de gbɔn godo de sɔrɔ ŋdɔ ŋtɔ mɛ. suromdoni odu agigo amu aza olore du agigo agigo de tina aza wo ma wu gando laila to la qadr etin de me wodo pone anabi wa do be mize se do bo mi na to de aza wo lo leme walillahi alhamdu wa thana ma ọ peje kawe na nu dagbede ablo na mi e yole ele godo aza wo وهي عشر الأوائل من شهر المحرم àzáwò títàdé nọ bẹ òpè ìjírá tọ̀dé mi lọ sábà yín sùn muharram tán àzàn lọ́sọ́ yín àzàn débò yín àzàn sísí nà àwòrè pọ̀ mọ́ àmọ́ wíyọ̀mẹ̀ táàdé dẹ́mẹ̀ bo yín àdúgbò sí táwọn yín táàsùn àpò aṣọra pò dé mi lọ́dọ̀ káyọ̀káyọ̀ àzáwò mẹ́wíyọ̀ sùn mi wai a zan wo de ye kpɛnziwu gan a zan wo lɛ bi se a tɔ de mi xa o lɛ a zan wo de ye kpɛnziwu gan wai a y'a mala ashir zilhijja sun de ye mɛmi de din wai kpɔtɔ baminɛ dɔ zilkɔnyɛ da e singoro kpɔ de i jira si sɔmɛ de e b'a kpɔ bɔ ɛnɛ ìwé awɛ bo pé do maodo inna idata shuhur nude yodo kika sunton de mao de wegbo mao tome de wegbo da olome de sati adore isna ashara shaharan sun wiya wewe wolo potolo uwe mi gen din bolo yi bodi minabio sun de wiya we tolome we no yodo zulhijja sun wiya we to eni àwòdèédémẹ títàn ònàbẹ edo àgígódébọ ẹ máa dóná bọ mẹyìn mùsùlùmí mọ ọsẹ ní ẹgbẹ kòrògbẹ gbòdè gbígbọ nùyọnẹ àbí nùmáyọnẹ eyín mẹjọmẹ àbí edona idọwà ní dọdọ òwòdè yìí walayaliha kezeton kpo zameton kpo ayamun sharifa wa mufadila ẹni àzàdébọdọ rẹ àgígó nímì níyàn ẹ gbọsọdìké nímì èdè àpàmìtọlẹ níyàn ẹ dọ anabi muhammad sallallahu alayhi wa sallam ẹdọ balẹbọ àní wàlà àyà wọn èdè má ọdọ míbọmídó ní ọmọ tẹ ní òbí sí ní ẹdọdọ kówó ẹyìn òun tó mẹlẹ dike bofɔ mɛ di akpato yɛ lɛzɔ amlɔmɛ dɔ azawo de de nukɔbodza ema agbɔ wu ye ma e agbɔ mi lɔsu lɛ wo mina bɛ ma wɔ ala subhanahu wa ta'ala de do gbugbɔmitɔ ma wɔ ni dike ni mi ni mɔ azalɔko dabi ko nuyɛtɔ lɛ ye xa alukur'an bo seko de ma wɔ dɔ gado azawo lɔ wo ye hadith gbomonu de anabi muhammad sallallahu alayhi wa sallam ekadu azalawo yewa dandamu yoro afuru amara ha azonda gbede gbetonuwa lẹ bii si eto so ha amoni azawowale me azonda gbede mi gbeto le di wiwa e po imusulu mire yenu naa mi julo je ala etan dindo di ji e ena oku gasun de ipo ebe ena otu ni ويستحب فيها الجهاد في العبادة يجلد مني مسلمي سنو مني مسلمي ينو ní ọkàn ní ẹ̀dọ̀ jihad ìyẹn lọ túmọ̀ dọ̀ ní fún àwọn nǹkan de gbogbo èmi tó yọ mẹ́ ìyẹn ní ọkàn gbogbo kan fílẹ̀ ìbáàdà náà tó sìn àjọ àná alɔnu zɔn de anɔ wa ŋde kpekpe de anɔ blo anate kpɔbɔ na ze tã ɖe le ɖe azawo ɖe na abe nisu ɖe dza dzidzi ɔgbe wadzi azawo lɔ kaka bɔ yina do kpe azawo tɔ ɖe mɛ na do kpe ɖe nɔ yɔ eyi abe ha anaxɔ kali ha do fɛlɛ ayiba ya sesɛtɔ eɖo nisu kpɔ wo ga ɖe awɔ blo ɖa yi wa ziya ɖe ti amɛ lɔ xɛyiri walibi ya anadike bodo dze edzi azɔ dagbe dagbe dagbe wiwa lɛ tɔso kpɔ minana wafil ebe zɔ nafila nya dzi mɛlɛbɔ tiri de ma yɔrɔ ne gba tunu de ma yasi salamu aleykum ema mɔ lɛ kɔbɔzɔ mɔ ye de godo ba o o zuntɔn dide wa ta kpo gan ezilɛ kpo nɔ zuntɔn zɔ dome nɔ la ilaha illallah ne a do mɔ bɔnɔ blo da dagbeto enimazia wewe utu tekpɔn kpowuli bɔ na hi de bo tekpɔn bɔ anawafil nafila nyinya de nu kiki godo faka de o xɔtɔ ɛmɛ da yi ete kpo mi kpo nde kpo nkpɔ yɛ lɔ be ne agbɔ isa ibo gɔle feyitɔn lɛ kasɛti mɛmɛ lɛ wɛ anɔ de kpekpɔn wɛ anɔ de kpekpɔn wo de wa bo na wa bɛ den yɔ ni mɔna wewe. ayọ̀nà kọ́mọ̀tòló ẹni tó bá dákẹ́ tara ẹ̀ yóò bá dákẹ́ oore mi má kọjá mi kì í ṣe orin àkúnlẹ̀kọ ní ànàbẹ́ tówe náà chimonawe jale ẹ má tẹ dá yìí mi ẹsẹ̀ yé kàn ní zàmẹ́ òun mẹ́nà ìgbóná fún zàmẹ́ gbóná náà fìlà ṣùgbọ́n wọ́ lẹ́nu ẹ deɛ adida bɔ ɛma ita deɛ adzirɔ bɔ ɛma siɔ deɛ adadɔ dɛ bɔ ɛvɛ bɔ ya ma wò na lili ɛkpe bɔ na je na wò didi dze do wahakada mɔdokplɔ deɛ wa sɔ ya deme yi dɔ ala adikar ní adi akimɛ wɛ adi sɔbuto mɛ wɛ adi agbato kɔn wɛ gire to mɛ wɛ di ya azɔto mɛ adi abo ala adikar. التكبير والتهليل والتسبيح والتحميد هو بدو أنا لزيزي باوكلو الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد nutu ما دونا dún náà bọ dóde péré pépé nù wéde nígbà tó náà hàn ní àsíwé ẹdọ ẹtọ adọ ẹtọ idara sayyidina bi zukle de wolome ni mo, ena vena ma ododo ajia amazi dokunde ma we amaza ekono vena ma odoni do achona medenizi achoro ukona ayuha ummat al-islam mimede ya pa islam tole mimade kebo jodoblo ene godo wa tahlil la ilaha illallah la ilaha illallah la ilaha illallah dídọ̀ mi tó ní sọ́sùpọ̀ والتسبيح والتحميد سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر mìíní lè di dọ̀mù kákákákákáká ní ìsùgbègbèdégbè mìíràn wá yìí dì lọ́dọ̀ sísun mi tán dín súnlọ tán wẹ̀sùn tàmínà dè gbọ́ ẹ ọ̀bẹ ọmọ sílẹ̀ mọ́ ọmọ kí adé wọn náà gbọ́n máa wù gbọ́ mọ́ ọmọ adìkẹ́ bọ́ náà gbọ́n máa wù gbọ́ náà wù gbọ́ sí wẹ̀sùn ẹ̀mí náà rẹ̀ wọ́n bonu finifini de le ti boy mate jate mi ima mi ma za koy nu de dam de atakbir wa tahlil wa tahmid wa tasbih e ma du do e be adu alu ala bo che obi globo ma ona so de la da e to kana we bo ye ka do de be yudo iful ujur la da e to na de jije ji ne do ado da yi wo e ma ona na we ni ado ene wo bezo kaka 70 we de kana we de azan wo lo lebe do azan de bo ma de kana dovo wàlẹ̀ amẹ́lú sọ àléhà bí ànẹ̀wà ìhà nùdẹ́ ó yín àzọ́dàgbẹ́rẹ́ bí ṣe tẹ́kún bòrò wíwà mina sọ́dàkọ̀ sára bíbló dìkẹ́ ní sùpọ̀dọ́ àti idó wàmùsà adẹ́tìlì mọ̀tàjín mẹ́ẹ̀ẹ́dógún tó lẹ́bọ̀ àmọ́dọ̀ mẹ́ẹ̀yọ̀lẹ̀ ìdógún tó gbàdọ́dógún tó káká ẹ̀ mọ́mú lẹ́tọ̀dọ̀ sọ

yewono blo mo ɖa emɔ ne asɔ ablo ɖe wo eyɔ me ɖagbeto na sukpɔ fito le ma yɔ tɔwo tɔ yi e ne e yema yɔ tɔ yi e tɔtɔ yi tɔ yi tɔtɔ ka ɖe gbe yema yɔ nɔ yi tɔ yi nɔ yi tɔ nɔ yi nɔ yi tɔ nɔ ɖe gbe tɔ yi tɔ nɔ ɖe gbe yema yɔ yi kpɔn ta eyɔ me ɖi ke bo kplɔ fito le ne yi dze tɔwo gɔn bo yi dze nɔwo gɔn bo dze nɔ yi tɔ nɔ gɔn bo dze tɔ yi tɔ nɔ gɔn ne yi ne ko ɖe na ye erasɔ yema ka adoro ebe a eh toto ema ema lenu no no ema ema mhm mo we a yo ti de me wa gun bo wa gbegbo yo ti ibo yin kan nu to we si la to rahmi de we on ye ni blo ene ko to afdalul amal azon down down le ni ti de lo na me de azon down down le me asuyam nu yedo nubibla deme kadi azawo lome eme mi babi sunna eme do sunna nabi ton do mu àmọ́ ewa do babu istihbab ye jiro do ni blo eta to ye jiro do ni blo àmọ́ eme bidia de ma bidia mo do be anabi muhammad sallallahu alaihi wasallam e do azon dagbele bise ye ni wa nubibla kadi azon dagbele me de azon blagbon bo ema ama bla de ko san pe atepo bo bla dublano debo kare fine koyi de yi sunnato de minato ye do mawo ala subhanahu wa ta'ala edu acho na azanwo lo ni mawo modo de a digo de gomi ton bo mize secret de se do wo ton e do se no kule na mina mo wa tini wa zaitun de alquran mawo ze no ne bo kule na do do albarka de re tin de go mawo maazi ndebo kule nabo loma idagbe debo de tende me de mawo gan tadi de do wa shamsi wa duhaha mele mo zan zebo kule na do gbe nu voti ton podo eh fi afonu si ye lopo nu dagbe de me mi apo mawo mi ton gan wo nu poto de so de alquran me suratul fajr agigo de tina azan wo lo ezo bo idobo kule eze bo abokule na de fini بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر eze alfajar dɔkulena nude yɔdɔ alfajar wayi gunlɛnɔ yɔdɔ ayagbo ayagbo wayi wesiza de bolo tɔn ne ŋun naa kɛ zɔkibla mɔɔze bokulena don dewutu eme tafsiri tɔmɛ mi wa Enekoto Esɔhazekoraharịpọwala ya lina asịa azãwo ɖe. Afa n'ihe tɔla ihe yi n'okpombe Igbo t'o kpọrọ ebe azãwo diyole dịnyɔ nye azãwo bìbem sun. Ziri hi dza tụ ɖe nye le ya si sun. Bɔn ihe n'oyi maka deemɛ dagbe deemɛ de esukpɔ n'i ma wò alasụbhàhà gbe kaka n'eme nye azã wòlɔ gbɔsɔ mɔ godo yɛ tɔn ne yɛn ba da la se ne bawo mi mina sɔ asɛ yɛn kɔ wasalamu aleykum wa rahmatulahi wa barakatu. الله أكبر الله أكبر الله أكبر لا alhamdulillahi ثم الصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين mi dúpẹ́ náà mọ́ ọ́ òbí ọ̀fi fáìtàn náà nàbí mi tọ́ Muhammad mi sọ́lẹ́wà àgbàlọ́sà àwẹ̀gọ́ náà ó dé lọ mi dégbọ̀n záwò ó dé tín dẹnu kan náà mi gbójà bọ ẹnu yọ̀rọ̀ àzáwò títàn dé tín dé sùn zọlẹ̀ híjà tọ́mà àzáwò lọ nù dé mẹ́lẹ́sùn pọ̀ Mido na mido anabi muhammad sallllahu alayhi wa sallam de alqur'ani min mawze azan wulole bokulinaɗo wala na asha mizi azan wulole bokulina afaanu yetolo inu kan gbogbo edo azan wulole weyin azan otita de tinde sun zilihija tome yedo nuyeto de vole dodo edo dagbe wugan wo de wo awe de ekpole ramadan meton ɖegbɔgodo kpɔ zulexidza tɔ kpo eɖɔ ɖo rɔndɔn me tɔ lɔ ema yi ɖɔ azã wòlɔ lɛ ɖo agigo pɛpɛpɛ amɔ ɖo kpo ɖe azã yi ɖe ne wɔyi le la kplɔ kɔ do ɖe ka ɖɔ yi ni blo sese de me kaka ni fo lɔ ye ma ɖe ɖe ba wo gã ɖɔ yi be du lukosɔ na le la kplɔ kɔ do ye ɖɔ wòtí tán ɖe tí ɖe zulexidza me egbɔn fobo ɖo agigo gã ɖo etawo to layaliha wa ayamiha baraka keze etole kpo zame etole bise kpo uwe inde na zego sema onabo dema anyi nde blobo emado dagbe supo donye ido wode ekpo godo de ramdan me ni yemede irate arafa si azan eh, ni ido ni ayirate asafula ni ayirate lailatul qadr si zankuku lo se neenadɔte gai ko wiawe mejaede do gai ko kon kuene wo wiawe de keze wiawe de zame wiawe lo me lailatul qadr e ka de asan wo lole sisitse ye ka da wa ma adira kama lailatul qadr lailatul qadr khairu min alfi shahr yọ lailatul qadr ye e do da wo ka za kuku wo eyo ni a ma wa idu ko so na za kuku do polo a be awo lole bi e keze tun zame tun ndị abụrụ la bise jeji deje deji sara dị abụrụ deme deje deji ndị aname deme deje deji dagbe awa deje deji nafila dị abụrụ deje deji wa ina sọ ahụ etọ mi de keze kpo zame tun kpo kaba ina kpe wu lọ. ekawa do alibaya nati zeme de ne de fini. anabi muhammad sallallahu alaihi wa sallam edona mi zɔn hadith. حديث ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر ابن عباس ما لكم دو يمي ولا يدو النبي محمد صلى الله عليه وسلم ادو نميدو mamina ayami azãde ma ple ɖo kpɔ bo ye wò ɖo kpɔ ɖe gbe me ɖe kpe ɖo kpɔ me bɔ ala amelu sɔ le ko fi ha azɔdagbe wiwa de me ahabu ilɔlɔhi mina hazi hela ayami bɔ ma wo nyi wa na sɔ azɔde wa de zã awo ye yɔ le me alahu akbar.

qalu ya rasulallah saabelewa kasido do yo kasi anabi kunda ido ayo am, ayo amali ahabu ilallah azontelewe do dagbe wugan wẹ́rù asọ̀látù fi waqtiha mú kí ló gan ẹ̀tọ̀ mi wà bí ìrọ̀lẹ̀ wà rìdé ìní wa náà méjì tó àwẹ̀lẹ̀ wà jihad fi sabilillah pọ̀ ẹni fún àwọn àdó máa ń sin àrè òpó ó dọ̀dẹ̀ kó dé mẹ́ta yìí

قال صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله ẹjọ́ nígbẹ́ tọ́tẹ̀ fún àwọn adóhùnmá òlékòdọ̀ sún gbẹ́mà ilé àzáwò ọlẹ́sìn títí hàn ẹ mọ̀ sọ ọdún àlè pọ̀mọ́ ọ̀nà yíwọ̀n náà sọ̀ dé blóde táyọ̀ lẹ́mẹ̀. anábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá zẹ́ẹ́mì náà mi illa rajulun ero adafi mede mede do di eso en sun eso yono afi meyi do kharaja bi nafsihi ezewude ezewude tozo ko etogbe nafsihi wi osun le es tozo ko etogbe wa malihi de na wa ton e ma jodra opodo de dokun eton de do lebe avojo avodo edo akwede edo nu de edo lebi se ebe bi se e bó wá dé tó àwọn fún pé fálámù yàrá yìí mi ń dáàlì kábi ṣe ìyè bọ̀ wúyọ̀ sunkún àpárọ́lẹ́pọ̀ dé pé pé máa lẹ́gọ̀ tó máa sọ sọ dàgbé lè sún yọ máa di lọ ẹ náà bà ọ náà mi àbí dá ó dé wá ní máa jà rà wọn. mẹ ikú ẹ wà dalawa tiidi asan lɔme gbɔ edo kpɛ zim wɔyi dɔ wumewɛ sakuku ɖo kpo ɖo de ŋkeke ɖo kpo ɖe tii de me gbɔgbɛtɔ lɛ na yi kple ɖo nɔte de ɖo kpɔ gbɔ yɛ ma sɔ amɔ mɔ kɔ de to ɖe me yɛ ma sɔ amɔ de ahɔn gbɛmɛ fi afi asan lɛ dzidza yɛ nanɔ kple ne yɛ na sɔ amɔgbɛtɔ kple lɔ be eya ɖeke ya ma zã do wɔyi yɔ ma la arafa wɔyi arafa azawololeme wee dị edegodo azọkpụligidi daodo kpụzọ tinami wee dobe segbo gwugwu deminoyodole ya umewetindi gbọ azọdemati gbọ ẹ e náwà di azalọgbọ ìgbọ ẹsọ bí ògìgò e sọ ní eníwu gbọlọ eyín azawolọlẹ dagbede tí ó dé mẹlẹ dẹ mìíràn azọlẹsùn e pọmọ ẹ من نواحي الصيام الأيام الثمانية الأولى من ذي الحجة ejedọ bẹ ejedọ gbẹtọ ní sunlọtọ ní blanu tiẹ náà àzà tiẹ tọ gbèdégbè sunlọtọ àzà títẹ tọ níjẹnu bla jíbò bla kaka ní pé tiẹ tọ yà bọyẹdọ ezeke dalọlẹ bi sebo blanu na àzà dọ bọlẹ kọfin ẹ ewa ye sí àzà bɔn mɛɛ yi dɔ ɛdi arafa ma do na bla nu de gbe lɔ gbe bɔya wuyɔ ti de mɛ mɛ ŋkɔ lɛ mɛ bɔya zi asɛ tiɲɛ fana bi se wo bla nu na bɔya sɔ arafa sanwó eh, bɔya arafa bɛɛ dze hɛ ya abi mɛɛ de kɔ gbe fi e bla nu kakakakaka dzesa tiɲɛ tɔ za gbe bɔya sɔ arafa za gbe bɔya sɔ bla nu do arafa dzɔ wuyɔ do yi kɔta mi dze afɛ afa alɛ dɔ ko de dzi yedɔ na yɛ mɛ ma ɔsɛtɔ bɔ egbɔ awu na wei yustahabu siyamu al-ayami thamaniyati al-ula min dhul-hijja yedro námẹ́ẹ̀ẹ́dógún ẹ̀tàn ẹ̀mà yìí namba fọ́sì nàmbà ní àdúró bọ́lọ́sẹ̀ pọ̀ máa òpó nùbíbla pọ̀ dọ́ọ̀nù dé mẹ́rọ pọ̀lọpọ̀ pé wù vóvó ẹ̀ bọ̀nù bíbla pọ̀ blanu de yọ̀rọ̀ awe gbígbá ni pọ̀ àwọn náwì yọ̀rọ̀ blanu na àzàtíyàtàn gbegbeegbe bɔ habɔɛ na kpe azatsia tɔn de zoɖexi dzalɔ me ama nubibla ne ɖe abla eme nu ɖe ɖe sunna me gbado bla walakin li istihbab la amal saliha bi sifata amma fil ayyam ɖe yɔ dɔ kɔ le bise dɔn ye dɔ ye ne wɔ azɔ dagbe le bise ko yi ka ye to de aza wòlɔ me nubibla azɔdakpe mɛwɛ de ni abla be ma yi do ablo bi de a do anabi lɔ so ɛtɛ de yi do ebe azɔdagbe wiwa ema ka blo istiti na yi do afi azɔ le yɔ wɛ ma blo gɛmɛ ema dɔn azɔ blo ene koto anabi muhammad sallallahu alayhi wa sallam de edomo ewa so azedote nami do eyan.

يواجه وتأكد الصيام يوم عرفة لغير الحج ميدو ميدو كويكوي دين تايدي بزو يسوجي ní mọ́sàn bla tí a tọ́ lọ́lẹ́ bí ṣe à mí ní pọ́n lẹ́ndì yíó tí déédé mẹ́lẹ́ òbla ní màá gbọ̀mí wo ní ẹ̀dọ̀ àmọ́tẹ̀rún blada ìlú àsọ̀dàgbèdè lẹ́nu lẹ́ndì yíó tí ní màá wo ene kodo de wayi sunna de nyo gaji bo so zi afoda iwe do be ye ni planu de arafa sin azangbe do anabi muhammad sallallahu alaihi wasallam edo nami edo siyamu yawma arafa ahsibu ala allahi an yuqafira sanata allati qablahu wasanata alati ba'dahu wasiyamu yawma ashura watasua ẹrọ mi bibla de le ti mo mi xa gona de ma onu kodo edo ale sukpo uwa endo yawma arafa arafa si azagbe na me mai hajia ne blanu do kpo de arafa si azagbe arafa si azagbe endo bo ogwe ekpo so me blanu do kpo de gbe yena sụ ahọ yena sọ na wai do okwe awetọ kwede wai dokpo kwede kpọde gokpo nude wai dole yena susu bise sene sallallahu alaihi wasallam enezo mina aza na zulhijja abdalal ayam aza kplɔkplɔ lɛ deme mi kpɔ aza de mi dɔ de kita mɛlɛna de arafa bona de kpɛ sɔkɛ yibɔ gbenegbe wɛ yina sɔwɛ kɛ yena nu de yiwo wa gbɛbo wa lɛ bise bɔ yina wa ta yi di me yi dzi te te bɔ ma wo do nyina do de kɔnɔ wayɔmu arafa wayɔmu alhajjil akbar aza wo lɔ me tsie ne tɔ etɔ wɔe nye aza ɖe dzie no blo hadzi ɖawo lɔ ɖe dɔnɔ nyi me kpe sisin to tie tɔ atɔ lɔ lɛ bɔ kpe aza tsie ne tɔ wo lɔ me wɛ ye no blo wazɔ etɔ aza tsie ne tɔ aladi togu fanfiri dono bo wala hatɔ ya de arafa zagbe ne de gbɔwo kpekpe sɔ ye ne lɔ. uwe ma wụ ịnọbuo sọke uwe agọjije na egbeta ojeletụ ịnọbuo n'ema ịdọme makalekede we ma ọ na-asọ weke ha ezogbo ewa dọdọ mime ede kwele dọsụ nde tibọ mina blo nini blo mina ọsụ na nabọ kwe sọke kwe ya wetọ wedọ mina blo anụ de okwe gbọwụtọ ekpo sọ de enyi arafa si azụ وتعتق فيه رقاب من النار ene lo mejawe meido miyo meko o de dandan me na ebo na bi oda yi bo yo wa so mo nko we ma e to de yo sin ebo se ka se deji do e na yi miyo me ní èyí arafa de gberogbe gberogbe na de we ma lo se mo kan de ire be yewu aljanna sin ovi allahu akbar mawo e na di ke bɔ wɛsɔkɛ mawo tɔn elati na ɖokpoɖokpo nutɔ le ɖe eme wudzawo nyi aza ɖe gbe mina sɔ yi ʋu gbɔ wulɔ me dza ɖe aza wò tɔ lɔ ɖe wɔ mina va yi ʋu gbɔ wa mini ha ayi ɖe yɔ mu naha wɔ nyi kpɔwuza wɔ yi aza likọ́lì nàbí alayhi salatu wasalam anábì muhammad sallallahu alayhi wasalam èdè àgígún àzà lọ́tọ̀tọ̀ rẹ̀ mi dèkọ́ gbé tọ̀mẹ̀ èdè inna a'dhamal ayyami indallahi tabaraka wa ta'ala yawman nahar summa yawmal qarn èdè náà mìíràn inna a'dhamal ayyami aza ɖe yi kple ɖo kpɔ le bɔ bise nye aza kpe zi inda Allah de ma Allah sinu kɔ bɔn aza wòlɔ lɛ ne mi lɔ aza wo muharam tɔ eme muharam tɔ lɔ wòlɔ lɛ bise wɔ kpe zi amɔ afi tasua kpɔ asura kpɔ ɖɔ nu ɖe ana ma wo wa fi ne na ana bie tɔn de lɛ utu wɛ yɛlɛ dɔrɔn yibɔ do kpɛ na ma wo ne ka dɔ ebla nu de aza yɛ lɛ dzi kpɛni kposi sɔkɛ wɛɛna mo e ma ta yi di yɔ wala arafa tó ɛwɔ dɔ arafa si ŋu kɛgbɛ etɔn eyi azã de de azã lɛ mɛ gboklo de ma o ala si nu kɔ wɔyi yɔmu nahara gbegbe de ye gbemi na ho gbɔ de mi fɔn lɛnɔ dɔ sɛ gbɔ wɔyi leya si o gbɔ enegodo azãtɔ ɖe le sɔ abɔ ɖe go fi ne ɖo ne mɛ ma mɔ gbɔ etɔ bɔ ʋu kó dza fi ne ena ʋu ɖe ŋu kegbe etɔ abi zãtɔ awetɔ gbe abi zãtɔ atɔtɔ gbe ne ma ala subahana wa ta'ala ni dike ni minamɔ azãlɔ ko dagbe ko dagbe de debe ɖe ma wɔ na dike bɔ ena mɔ dekoro ko mi tɔ lɛ mimetsela yi mi minawa dɔ na mi dɔ ne agba ye musulumi dìkẹ́ èbòtò mùsùlùmí sígbè di àzán wọ́ lẹ́mẹ̀ bó dìkẹ́ èbòdè mùsùlùmí sí afọ di àzán wọ́ lẹ́mẹ̀ dóyè tẹ́lẹ̀ wẹ̀zán mígbẹ́tọ́lẹ̀ lè mùsùlùmí lẹ̀ sísúmi tán náà lè mẹ̀mí lè dín náà mọ̀ gbọ́bọ̀ wà máa mọ̀ gbọ́bọ̀ wà ẹ̀lẹ́ wẹ̀sùn gbẹ́tọ́ òde kíkà dín mọ́ nínú ìnà apàṣẹ mi dọ̀kọ́ e mi tọ́lẹ̀ mẹ̀ mímẹ́ ìmàlẹ̀ ń débọ̀lẹ̀ tí mọ́ ìdọ̀

má ò má sọ yín nàmídè pépé ẹ má ẹ má dè ẹ má dè má ò má kàn má ò má kàn náà mi ẹ á lọ mọ àgbélé kan nù mẹ ẹ lè sọ bẹ wà nù nyina kan yẹ ká dọ islam ṣiṣẹ dọ látọ atal mahluk fi máa ṣe atal halik a máa torí náà yóò lè gbẹtọgún òjì àgọdọ máa wò ẹ nà mẹmí súpọ dẹ bọ̀gbọ́ ti gbẹtọ́ láre wọ́n kankan ká ìjẹ̀kú ẹ̀sán gbè bọ́dọ̀ máa mọ̀ gbọ́dọ̀ èmi náà wò kue ɖe eɖɔ kue lɔ kpɔmɛ wɔ ɛnɔ ɖu kue lɔ eya ɖɔ ma mo gbɔ ɖe mi na wo enyi la do mi ko ta ɖɔɖɔ ni gbɛtɔ ku di bɔ ɛɖɔ e asatsia tɔ bɛ aɖi mi de mi nɔ mɔ nyi e e mi nɔ xɔ ete tu ɛmi mi nɔ mɔ tán ma wò tɔn wo ne anabi lɔ na mi de lɔ de aza ɖe ma ti bo sɔ aza ɖe gbemi ɖɔ ɖo kpɔ nɛ awɔ gɔwɔ yi ɖɔ yɛ ɖɔ mi ne nɔ kpa ma wò bolo ze ma wò so me ɖe vɔ ɖe be ɖiɖɔ me ŋɖiɖɔ ekute na ɖe tɔn bɔ me na ɖe hã nya kan lɛ se ekpɔ te na ye ɖe gɔn etɔn wo ga ɖe nya ɖe ma wo kpa la subhanallah wala ilaha illallah allahu akbar allahu akbar yi ma do ase ne ɖe pepe gbegbe ɖe gbe ye dze yi o léa. ولون وبنا وسبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر àzá tí ènìyàn wá ìgò tó lẹ etí àṣẹ kò wá ná mìíràn jẹ alẹ́ kò fún gbogbo ní kò dá òun náà mi dé rẹ nàá tó gbé léyà zán gbègbèdé gbèsùn tán ná àsọdàgbè wíwálẹ nǹkan kọ̀dé jẹrọ ní èmi dúró lẹ mìíràn jẹ gbègbè tó ti kábọ̀ lé azalɔ n'aba kpe de wa lɔmɛ de zizan mi tɔ lɔmɛ mi ni di ke ni sopɔ tayi e li de mi dɔ gbɔn e na mi dɔ ebe ìtìmáwó àjálù ìbàdà ti fi ìsìlámì wà àfdọ́lù ha fi hàzì hìlẹ̀ àyà anadi kébọ̀ nùdé nọ yíwúrọ̀ sẹ̀máwò náà àádọ́bì sẹ́síà fọ kúlé lọ́àzá wọ̀ mɛ kpɔn kpɔdɔ kiri da yi ke ne kiri gbɔ mɛ amewo dɔnto da yi dɔnto yi mɛ amewo yi kpɔn eto gbe da yi do afɔ nɛ ɛnɛ lɛ bisɛ wa yi azɔ dagbe ne ma ɔni dza lɛ kpɔn na do kpɔn kpɔn mi tɔ lɛ blo dodo adzalu ibadat de klo gane si sɛmɛ yeli do bisɛ ko do do kpɔ de aza wo eyɔ lɛ mɛ aliyɔmu kulo de aza lɔ mɛ bisɛ kaka yi ta yabda min tulu alifajir mina bẹsọ wẹndẹnu alifajari o tọn de azanti tasu lọtọmẹ wa ziyara tilibarid mẹ e ma nọna kpolifide kpekpebọ mi nyẹ dọ mẹ mi tọ yẹ ma nọna mi ni do afọ de bo ikun ẹ ẹdẹ koto mẹ ti mi tọ lẹ mi ni wa dagbe na ebi rẹ le wa miniwa da bena ye bo ye dɔn to ye bo zenu kunda bo bo ye kpɔn ye na ni yɛrɛ k'o dɛ na mi mi na ni dɔ bo ye ko do y'a jijɛ ala mɛ na ye e nana bi se a sɔn da bɛ nɔgɔ ye de fɔn zamɛ fún asiwe fún zamẹ fún asuwe fún fitowelẹ ní minnuyan náà fílà de zamẹ gbọdọ bí ọdàgbẹmọ àwọn mi àbẹmọ Allah subhanahu wa ta'ala ní yídẹgbẹdọkọlọpọ mi tọtọ. وتستعمل فيه اللي اللي في, في تلك الليالي صلاة القيام أنا صفكا les akukulɔ lɛ mɛ naa do no kinu sukpɔ mlɔ nya na fi la mi ma da mlɔ sukpɔ we de azawo lɔ lɛ mɛ do ni azawo wa yi azawo mɔ kɔ maso amɔ afi ni suko de edza mɛ mɛ nu ɛdɔ na wɛ dɔ akpo gbɛdze ko de edza mɛ mɔ ɔni di ke mi bi se ni dɔ di. amaka akwụrụvọ ajọ deledo dee abiodai wende nabu ma ọ nana dokorokpo meto gbogbo ga yedo ogbe mọnu nyọna mẹdi amúlọ mẹ mini jalè ní mini fọn mini fọn gbọnà wà núdẹ eye yọdà nafahati rahma nàámọ gbígbọ dona mao alatọ yí de azawo lọlẹmẹ sẹlẹ wà dọ̀ntọ̀ gbọ̀ wúnu Minaso so ajeje nebo ne yabo mina so ase dono etautu ma dovo na mo uwe di asode na wade asan yo lebe do ba Allah subhanahu wa ta'ala enyi wana mi ukaze azoda gbede emi na wa go sepo ele ezeda sinami ukazo do alike sinan bo mi tinde sise de eme mi na no ona mo dagbe lole ma ona di kebo ena po ona do kuru kuru tole haza akul deedomideyo ema izo lile medeto sido nimi blogbo lena imo enere bi se ti de kada imezo ma ogun de alukuran mepo hadis mepo bo e de kena do mowe mi na blogbo to mo dagbe ma o hada to anabi muhammad sallallahu alaihi wasallam meedo dagbe wu gan de sisin ome de gbe ome iwe sahaba etore dèdọdá ìdọnàmídọ nídọ àzáwò lọgbọ ọbẹ mẹdẹ sàábílẹ Abi Hurairah wa ghayrahu mina sahaba kpọmẹ sọdìdì sàábílẹ mẹkọ yìnyọ de ma ọ pa Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallahu Allahu akbar Allahu akbar walillahil hamd mɔfilɛ bi se bɔ mɔɔ ya na sise kaka bi a hilɛ mɛ nu de ya na sise nɛ nu ya bɛ maaw ala subahana o wa ta an la de siɔ mɛ tɔ nu y'o se dɔ a zan wò lɔdza mɛ kana nɔ gbɛbɔ yi na mɔ maaw kɛnɛ wɛ nyɛ bi anahu la hawla wa la quwwata illa billah ṣùgbọ́n mi wàá fẹ́ kí n máa wà láà mi kí alọ́ ló ló kọ́tò mo fẹ́ wí lọ lọ́pọ̀lọpọ̀ mi tán lẹ mẹ́rin àgé mẹ́rin tọ̀

kpome kwari dzi kodze lɛ kpɔ abi mɛ wo le dɔ lɛ bona eblo hajj si azɔ ma ọ na di bụ si azɔ la gbogbo sahara na yi na ma wo ma di bụ yɛ e na si do yi mɛ kpe kpokpo do yi bɔ yi kpo e dagbe kpo mi mɛ kpe yi do yi bɔ yi kpo dagbe ma ọ na di ke yi na bɔbɔ ame kpo dagbe kpo mɛ ma dɔ dọrọ dɔ ɖe yi mɛ ma ịtọ e ma dɔ do dɔ yi ma kana wa sɔɔni edzodowe akoede edzodowe mɛ ma akɔ bɔra mo nyina kan de de mɛ gigɔ ɛtɔn ma o ma aze koede ko do afi nu na koede na mɛ bi se wa na kɔ nugo na dza ya ni a bɔ fɛn bo biɔ na afi mi tɔ lɛ de yi tɛ kɔ tɛmɛ lɛ mɛ yi sue pe lɛ wɛ a mɛ yi ma o na di ke fi mi tɔ na do ta da do ka yɛ lɔ ye blo na tɔ de xɔ de bo mɛ ma o na di ke bɔ yi na se ko si da do subahana ka ala ahuma wa hamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصل وسلم على نبينا محمد وآله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر لا